ntí afẹ́bára wa sọ òun náà ni ntí àwọn lárúbáwá ń pè ní fatihu mọ́kà ìṣẹ́gun mọ́kà tó ṣẹlẹ̀ ní ayé ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá ìjọ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjọ ńlá ni ìjọ má ní gbàgbé ni òun ni wọ́n ń pè ní ìjọ ìṣẹ́gun tó fi ń tóbi jùlọ ìjọ tó ṣe é pé ní ọlọ́run ọba ó kó yìí bá ẹ̀sìn ẹ̀ tí ń ṣe ẹ̀sìn Islam ànábì rẹ̀ tí ń ṣe ànábì wa Muhammad ìkẹ́ lọ́n àti lọ́n kó máa bá ọlọ́run bá kó ìbànújẹ́ náà lọ́hùn gbogbo àwọn ìjọ mùsùlùmí gbogbo àwọn sàhábà tó ń bẹ pẹ̀lú ànábìwá Muhammad níjọ́ náà lọ́hùn ọlọ́run bá ṣe kíni ó kó iyì bá wọn ó sọ wọn di oní ìfọ̀kànbalẹ̀ ìjọ tá à ń wí ìbákan náà òun ni ìjọ tó ṣe é pé ní ọlọ́run ọba gba ilé ẹ̀ kalẹ̀ ilé tó lọ́wọ́n bá ti ṣe ní ọ̀nà ọmọ fún gbogbo àgbọ̀nlé ayé ni pé àwọn kùrẹ́ṣì tó ń bẹ mọ́kà wọ́n ṣe kí ni wọ́n tú àlùkáwà ní soliru débíà tó wà láàrin wọn àti àwọn kí ni àwọn mùsùlùmí wọ́n lọ ran àwọn tó jẹ́ tiwọn wọ́n lọ ràn wọ́n lọ́wọ́ láti yan àwọn tó ṣe kí ni àwọn tó jẹ́ tàwọn mùsùlùmí láti yan wọ́n jẹ láti bá wọn jà wọ́n ṣe kí ni wọ́n ràn wọ́n lọ́wọ́ ntó fà á nìyí ìgbà tó yà náà béèrè pé àwọn kèfèrí mọ́kà àwọn kòrèṣì tó wà mọ́kà wọ́n ṣe kí ni wọ́n ti tú àlùkáwà ní soliru débíà bá náà bí ṣe pèsè àwọn ọmọ ogun nìyẹn ó pèsè àwọn ọmọ ogun ìgbà tó pèsè àwọn ọmọ ogun yìí ó ó fi ìpèsè ogun tó pèsè tóun fẹ́ gbé ìgbéra láti jagun yìí ó ṣe kí ni ó fi pamọ́ fún àwọn kèfèrí mọ́kà kò jẹ́ kán mọ̀ ó ṣe léyìí torí pé kí ni kó lè ṣọ́ ẹ̀jẹ̀ wọn ni kò fẹ́ ṣe kí ni kò fẹ́ ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ò ṣe jẹ́ kán mọ̀ arákùnrin kan tó ń pè ní Hatib ó bá kọ lẹ́tà sí kí ni sí àwọn ará mọ́kà kò lè jẹ́ kó fẹ́ fẹ́ kán mọ̀ pé ànábì ti gbéra o ó ti fẹ́ gbéra ó ti fẹ́ wá báyìí ó fẹ́ jagun ṣùgbọ́n ọlọ́run ọba ọba àlekè ọlá ó nọjú ànábì tó ntí ọ̀rọ̀kùnrin hátìbù ṣe ó nọjú ànábì tó pé nọjú ànábì tó bánábì ṣe rán èèyàn kan nìyẹn kó ṣe kí ni kó lọ dá lẹ́tà yẹn padà ẹni tó mú lẹ́tà lọ sí Mọ́kà lọ́wọ́ àwọn Kùrẹ́ṣì ó ṣe kí ni ànábì rán èèyàn kó lọ dá padà lẹ́tà náà bá ṣe kí ni kò dé ọ̀dọ̀ àwọn Kùrẹ́ṣì ànábì jáde ó gbéra nílé òun níjọ́ wo ìgbà Ramadan tó pé mẹ́wàá ni ànábì ṣe kí ni lànábì gbéra Ramadan pé mẹ́wàá ní ọdún kẹjọ ìgbà tí hijira tó di ọdún kẹjọ tí ọdún tí hijira tó di ọdún kẹjọ ni ànábì ṣe kí ni ló gbéra tenth of Ramadan ní hijira mẹ́jọ hijira ìgbà di mẹ́jọ ànábì gbéra ànábì gbéra ó wà pẹ̀lú ẹ̀ àwọn mélòó nínú àwọn ọmọ ogun ọmọ ogun tó wà pẹ̀lú ànábì níjọ náà wọ́n jẹ́ ten thousand ni wọ́n tí gbogbo wọn ṣe kí ni tán dojúkọ ọ̀nà mọ́kà ìgbà tó dojúkọ ọ̀nà mọ́kà tán ń lọ tán ń lọ àwọn kọ̀ọ̀kan nínú àwọn ará mọ́kà wọ́n ṣe kí ni wọ́n sáré lọ pàdé wọn wọ́n ṣe kí ni wọ́n yàjẹ̀ tí yá gba islam nínú wọn ni ọ̀nkù ẹ̀ tí ń ṣe abbas bákan náà abu sufiyan náà òun náà wà náà tó ṣe kí ni tán tètè lọ ṣe kí ni tán tètè yá lọ gba islam ànábì ó pàṣẹ fún gbogbo àwọn ọmọ ogun tó kú láníjọ́ náà lọ́wọ́ ó pàṣẹ fún gbogbo wọn pé ẹ gbọ́dọ̀ bá ẹnì kankan jà ó àyàfi ẹni tó bá dojú ìjà kọ yín ẹni tí ò bá ti dojú ìjà kọ yín ẹ má ṣe kíni ẹ má bá ẹnìkankan jà ẹ má tẹ̀jẹ̀ ẹnìkankan sílẹ̀ bákan náà ọlọ́run ànábì ó kéde fún gbogbo wọn ó kéde pápá fún gbogbo àwọn amákanjú náà lọ pé ìfọ̀kànbalẹ̀ ní o ẹfọ̀kànbalẹ̀ o kò sí bẹ̀rù ìfọ̀kànbalẹ̀ ní ẹnikẹ́ni tó bá ti wọlé Abu Sufyan kó fọkànbalẹ̀ ọkùnrin ti balẹ̀ nìyẹn kò sí nǹkan tí ó ṣe ẹnikẹ́ni tó bá tilẹ̀kùn ẹ̀ mọ́ra ẹ̀ lórí kí ni ọkùnrin ti balẹ̀ nìyẹn kò sí nǹkan tí ó ṣe ẹnikẹ́ni tó bá ṣe kí ni tó bá wọnú mọ́ṣáláṣí ọkùnrin ti balẹ̀ nìyẹn kò sí nǹkan kan tí ó ṣe kó fọkàn balẹ̀ ànábì jẹ́ náà lọ́hùn ó dé mọ́kà ó sì ṣe kí ni ó wọ kàábà ìgbà tó wọ kàábà ó ṣẹ́gun ó wọ ọbẹ̀ ó ṣí ó wá gbé àgbọn àgbọn ẹ̀rọ̀gbọ̀n ẹ̀ ó gbé lórí kíní gàárì nǹkan ọ̀gùn tó gùn lẹ́ni tí ń ṣe kíni tó fi ń ṣe ìtẹríba fún ọlọ́run ọba ọba àlekè ọlá bákan náà ànábì tàwáàfù ó tàwáàfù lé olúwa ìgbà tó tàwáàfù lé olúwa àsìkò tí ànábì tàwáàfù lé olúwa yìí ní tó ń bẹ nínú kaaba àti orí kaaba ní dẹ́nà lọ́hùn ó jẹ́ three hundred and sixty òòṣà òòṣà three hundred and sixty ni ó wà nínú kaaba ní dẹ́nà lọ́hùn dídá náà bí tàwa bánábì ṣe mú kínní ọ̀pá tó wà lọ́wọ́ ẹ̀ nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní fi gun ó bẹ̀rẹ̀ sí ní fi dọ́gbẹ́ sí gbogbo àwọn òòṣà yẹn lára ìgbà tó ń ṣe nǹkan tá à ń wí tó ń fi ọ̀pá ẹ̀ tó fi ń ti àwọn òòṣà yẹn lulẹ̀ tó ń dojú wọn bolẹ̀ àlọ́ mi bá ń bẹ̀rẹ̀ sí ní ka wàkúlíjà alhaku wazaqa al-batil inna al-batila kana zahuqa bánábì ṣe bẹ̀rẹ̀ ní ti gbogbo àwọn òòṣà yẹn lulẹ̀ nìyẹn gbogbo àwọn òòṣà yẹn bá bẹ̀rẹ̀ sí ní dojúbolẹ̀ gbogbo wọn ṣe kí ni wọ́n ń ṣubú lulẹ̀ báyìí ni ànábì ọba Muhammad ló ṣe fọ Mọ́kà mọ́ ó fọ ilé olúwa mọ́ ó fọ Kàábà mọ́ kúò níbi àwọn tó ń jọ́sìn fóòṣà pẹ̀lú ìṣẹ́gun tó ní agbára ni ànábì ó fọ gbogbo ẹ̀ mọ́ Mọ́kà tó ti wá tó jẹ́ tó yẹ pé ọlọ́run ọba ọlọ́mọ́kà wa di tó padà sí bó ṣe wà tẹ́lẹ̀ tọ́lọ́wọ́n bá tó yẹ pé àyè kan tọ́lọ́wọ́n bá fi ṣe àsíá tọ́lọ́wọ́n bá fi ṣe àmì kó máa jẹ́ àmì àti àyè téèyàn ti ń ṣe kíni téèyàn ti ń ṣe ìjọsìn fún ọlọ́wọ́n ọba ní òun nìkan láì dá nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run sì àyè náà ní àyè tó jẹ́ kó máa jẹ́ ọ̀nà mọ̀ fún gbogbo àgbáńlá ayé ànábì ṣe kíni ó dá ilé olúwa padà sí bó ṣe wà tẹ́lẹ̀.